ṣé ẹ̀rọ gbọ́gbọ́n gbà pé ọ̀kan wọn náà. bẹ́ẹ̀ ni sà brọ́dà ni pé kí n sọ̀rọ̀ látẹ̀mí di ọ̀la àwọn onípò nínú tí brọ́dà ẹ wọ́n rò pé mo sọ̀rọ̀ nítorí pé kẹlẹ̀ kò níbi dẹ́wà ẹni ọlọ́run bá fẹ́. jésù wí fún wa pé jésù gangan ló sọ̀rọ̀. ẹnikẹ́ni kò lè wá sọ́dọ̀ bàbá mi. ẹnikẹ́ni ò lè wá sọ́dọ̀ ọlọ́run. bí kò ṣe bí àmì bá fà á. ọlọ́run ti fà yín nìyẹn. Hmm. but question yìí pé ìjẹ́bi gbà pé àṣọ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run sọ̀rọ̀ mọ́ bíbélì gẹ́gẹ́ ni kí n gbàgbé àsọ̀rọ̀ náà àìsàn chapter forty three verse number ten to eleven. ẹ̀yin ẹlẹ́yìn mi ìdílé lórí. Ọlọ́run ti sọ pé èmi lolùgbàlà aráyé. bẹ́ẹ̀ ká báyìí. ẹ bẹ́ẹ̀ ká ẹ ká báyìí. ah wọ́n fi bẹ́ẹ̀ ká báyìí. ok ẹ fi bẹ́ẹ̀ ká báyìí ah ah kí ló wá di dé ní ẹ̀ka ẹ̀ lè tún àgírí pẹ̀lú mi. yóò ẹ ṣe kó bá yẹn wà fún pẹ̀lú mi yóò wá sọ kí n gbé pé ṣé ẹ̀yin bá bá gbà pé ọ̀kan ṣoṣo lọ́wọ́ brother brother brother ṣé wàá nígbà tó ní pè wá ní mùsùlùmí kò dùn kẹyọ kẹyọ lọ àkọ́kọ́ èèyàn mọ̀ yá mi ẹ̀yà gbé tóbi bọ́ náà ẹ̀yà gbogbo àwọn tá a gbà kọ́ kẹrẹ lọ́wọ́ ẹ̀já náà kí brother yìí wa ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ yìí ẹ̀dìrí bọ́ọ̀lù ọ̀nà ẹ̀dìrí wọn tá a pè ní Islam kò dùn yẹn náà lọ ká gbà pé àṣọ lọ́nà ó ti tán. ká sì máa sìn ín. ọ̀kan ṣoṣo lọ́lọ́ ẹ́ ok jẹ́ gbà pé Jésù ìrẹsì Ọlọ́run. ọ̀ya ẹ̀ mọ̀ wo. Jésù wọ wípé. brother sẹ́ni tí mo bá sọ bẹ́ẹ̀ yẹn allegation ẹ̀ fi kàn mí yẹn bíi pé mo sọ̀rọ̀ fẹ́ nú mi látàárọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ fẹ́ nú mo sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀hẹ́ fine jésù gangan ló wá sọ ìdájọ́ tó gbẹ̀gbọ́n sọ̀rọ̀. jésù fún ọ wípé. jésù fún ọ wípé. nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè. nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè. nígbà tí ẹ yóò mọ̀ pé èmi ni. nígbà tí ẹ mọ̀ pé èmi ni. èmi kò dá ọgbọ́n ṣe fún ara mi. jésù ló wò lè dá kẹ̀kẹ́ ṣe fún ọ. ṣùgbọ́n bí bàbá ṣe ń kọ́ mi. ọgbọ́n ṣe kọ́ mi. mi ò ní sọ nǹkan wọ̀nyí. ọmọ mi ka jọ́ chapter number seventeen. ìyá ẹgbẹ́ rẹ̀ sì ni èyí. jésù ní ìyá ìnígbàkulè yìí o. kí wọ́n kí wọ́n lè mọ̀. brọ́dà kí orúkọ yìí broda Bíọ́dún Jésù ní kí ẹ lè mọ̀ pé ìrẹ́ sì yé yín pé ó sì yé yín dájú wípé ìrẹ́ nìkan ni Ọlọ́run òtítọ́ àti Jésù Kristi àti Jésù Kristi ẹni tí ìwọ rán ní sọ̀rọ̀ ẹ̀dín sẹ́ni bàbá rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ fine àwọn adé bàbá pé Jésù rẹ̀ sọ̀rọ̀ ìjẹ́ wá ní bàbá pé àlejò ọmọ hàn kò ju sọ̀rọ̀ àmì ìtẹ̀lẹ̀ ìwé dáadáa. ìgbà pé bí ọdún ókè kọ́nà bí ọdún fáìn ìjẹ́ ìgbà pé ànábì mọ́ òjíṣẹ́ ọlọ́run tí jésù ròyìn rẹ̀ fún wa pé wọ́n ẹ̀bà ó ti tán ẹ̀dẹ̀lẹ̀ kí ṣe mùsùlùmí verse one two three four and five ìwádìí grade five and six. èsì àkọ́yé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀. ẹ mọ̀ wọ́n búrọ́dà àwọn tí lọ yé o bíbélì gẹ́gẹ́ ni mò ń kà fún ẹ̀dá máa sùn nílá dúró náà èsì àkọ́wé ó dúró lórí àga ìjókòó sọ̀rọ̀. tí wọ́n ṣe nítorí èyí náà. ẹ dákun wọ́n ní wọ́n ṣe nítorí eléyìí. lẹ́bà ọ̀dọ̀ rẹ̀. lẹ́bà ọ̀dọ̀ ẹ ẹ bá kọjú da búrọ́dà ẹ má kọjú da jàmá ẹ̀ lẹ́bà ọ̀dọ̀ rẹ̀. ni mọ́títáyà sì dúró. mọ́títáyà mọ̀bọ̀ mọ̀bọ̀. àti sẹ́mà. sẹ́mà o mọ̀bọ̀. àti anáyà. anáyà o. àti wúríjà. wúríjà o. àti yíníkíà. yíníkíà o. àti mẹ̀sáyà. mẹ̀sáyà o. ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹ dọ́gbọ̀n yẹn mọ̀ yá mi. ẹ bá fẹ́ kí n mọ́sálásí kò lẹ́sí wọ́n gbé. bíbélì wà ní ọwọ́ ọ̀tún. rẹ̀. ẹ dọ́gbọ̀n yẹn mọ̀ wọ àti ní ọwọ́ òsì rẹ̀ pẹ̀lú. ẹ dàgbé ní tóbi fọlọ́. àti ní ọwọ́ òsì rẹ̀ tẹ́ kírun lápọ̀ tó ọkà ọwọ́. òsì. bẹ́ẹ̀ aswadana aswadana sakaria sakaria àti mesulamu àti mesulamu. Hmm. ẹ dákun ohun tí wọ́n ṣe yìí ẹ̀tẹ̀ rí àwọn ọ̀dọ́ ọ̀tẹ̀ lè jáde ìyẹn bí mẹ́jọ láti pè tí wọ́n jáde wá. Ah, ah. sẹ́rù ń bá yín. ẹ̀rù ń bá yín ìyẹn mẹ́jọ láti pè. àwọn asakí lè la jáde o. Ah, àwọn asakí àti abẹ́kọ́ olójú wa ni. five.

Israẹli sí òwe náà ní ojú gbogbo ènìyàn. Lọ́jọ́ ọdún mímọ́ ṣe mọ̀ pé ìmáàmù máa mú wẹ̀kú bá. Àwọn ló wá sí lójú gbogbo àwọn èèyàn. Nítorí òun ga ju gbogbo ènìyàn lọ. Ìdàkùn torí pé ìmáàmù wọn wà lórí ọ́tà lórí múbàrí ọ̀gá ju àwọn èèyàn lọ. Nígbà tí ó ti sin. Nígbà wá sí. Gbogbo ènìyàn dìde dúró. Wọ́n kọ́ ọmọ tí sọ̀lá. Gbogbo àwọn yẹn bá dìde wọ́n gbẹ̀rù dúró. Israẹli fi ìbùkún fún Olúwa Ọlọ́run tí ó bá rẹ̀ jù lọ. Ọlọ́run ní mẹ́sàn-án níbẹ̀ gbogbo ènìyàn sì wí pé. bó o wá kí ọlọ́run mẹ́sẹ̀ mẹ́wàá délẹ̀. ẹ bá ka sọ́ọ̀tù fàájì àdélé kí làwọn wí. àmín. èmi lẹ́ẹ̀kan sí. àmín. bíbélì ni wọ́n sọ pé àmín àmín ẹ̀hẹ́. pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè. nínú bíbélì tẹ̀kí bí láti lè wọ́n sì kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ kádìrú kí wọ́n dẹ̀ sórí lọ́dọọdọ irú eléyìí wọ́n fẹ́ bí brọ́dà wọn ọ̀fẹ́ ní parọ́ brọ́dà tíọ́dú wọn ọ̀fẹ́ ní parọ́ ìjẹ́ irú eléyìí sẹ́ sí rínú church. nígbà tó lè bá kò ń ṣe ọ̀nà tó à ń gbà yín náà ti. ọlọ́wọ́ pọ̀ kéde. ọ̀nà tó à ń gbà yín náà ti. ọ̀nà òde máa ń gbà tẹ̀ bí yín náà. bẹ́ẹ̀ ni àìsàn fún àbíbọ́lá nǹkan wọn àti àmà láìpẹ́ òkùnrin mẹ́ra àmà pẹ́ta ní ìjà ọ̀rọ̀ àwọn náà máa ń bára ju àwọn àtàwọn ìlera so àwọn agbára náà ká bọ́ táyà táyà náà máa yọ ọkọ̀ tó máa dókò so táyà àfúrà ní ìgbàlúwà ìṣẹ́ ṣe jésù ló kọ yín nìyẹn. wọ́n ti mọ̀ wípé gbàgbọ́ láti pọ̀ sí àwọn ẹgbẹ́ àbáwọn ìlera ìgbà. mo rò pé gbogbo èèyàn <laughs> lẹ mọ gbàtẹ wà kékeré bẹsẹ lọpọlẹsẹ bí ní bẹ yẹ ẹ lò ẹ alẹ kọ ni so ìwé Ọlọ́run ló gbọ́dọ̀ gáìdì wa bá ṣe sí Ọlọ́run báwo ni Jésù ṣe ní kẹsì lọhùnún church. àfa ọmọ kí ló sọ wọn bọ pé ìbọn kan tí àyè mi mo kàn wẹ́kẹ́ ìyá yìí. ẹ ẹ ẹ so fine ìtú wọn ti kí ẹni sì ṣe é tẹ̀lé abẹ́ tẹ̀lé. ọ̀rọ̀ bí mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo kọ́ bí wọ́n kan still náà ọkàn ìgbàgbọ́ sọ̀rọ̀ ọkàn tó ká fọ́gbà yìí Ọlọ́run ló yàtọ̀ títẹ̀lé bíbélì. ẹni ọkàn ní ìgbàgbọ́ alùpùpù the book of James chapter number two verse number nineteen ó ní ìgbàgbọ́ láì sí iṣẹ́ o. asán ni bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ láì sí iṣẹ́. ó ti dẹ́ bá nígbàgbọ́ ẹ̀ wá ṣiṣẹ́ tọ̀ kẹ́kẹ́ bọ́lá ṣe parí láṣẹ ó lásán nígbàgbọ́ yìí. ẹ tún wí ni. This spiritual ìlú kíkọ́ ni wà láì lọ sí rọ́ọ̀kì ẹ̀sìn wọ́n ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ṣe kíníkan lè wà kíníkan kíníkan.